Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà ní ìlú Ògbómọ̀ṣọ́. Nípa oore ọ̀fẹ́ Elédùmarè ó ti pẹ́ tá a ti ń fi iṣẹ́ síta tí àwọn èèyàn sì ń pè wípé àwọn ń gbìyànjú ẹ̀ tí Elédùmarè sì ń fi àṣẹ sí i. Mo gbàgbọ́ pé àwọn iṣẹ́ ń fi síta yìí bá ń gbìyànjú ẹ̀, ọba tó dá ewé tó dá egbò tó sì fi agbára sínú ẹ̀ yóò jẹ́ kó bá yín lára mu nítorí wípé kó tó dá wa ń ló ti dá irun tá a máa lò ọba tó jẹ́ pé kó tó dá irun tẹ̀ ń wò yìí ló ti dá ní tí ọ̀jẹ̀ ẹ kó tó dá wa ló ti dá làáfíà wa tó sì fi sí ara ewé àti egbò fún kìkì àwọn tó bá gbàgbọ́ nínú ẹ̀ nítorí náà mo fẹ́ fi iṣẹ́ kan síta tó sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun náà ni ọ̀gbẹ́ inú ọ̀sà ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀jẹ̀ pé ní tí ọgbẹ́ inú bá ń dà láàmú nǹkan tí ó lọ ṣe òun ni mo fẹ́ sọ yìí kí ẹrú ẹni náà kó lọ ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹ ò kó ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ò tí ì gbútọ́ kó wá bó èpo ẹ̀ kó bó èpo ẹ̀ tó bá wá bó èpo ẹ̀ kó wá gé wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ kó gé sínú odó kó wá gún tó bá wá gùn tán kó wá wa ike kan kó kó sínú ike tó bá sì jẹ́ pé kò sí odó tẹ́ ẹ̀ fi gun ẹ wá kíní tán máa fi rin ẹ̀rín ẹ̀rín kẹrin o tẹ́ bá ti wá rin tán ẹ̀rín sínú ike kan kẹ́ kó síbẹ̀ kẹ́ wá mú omi kẹ́ dà sí i tẹ́ bá ti da omi sí i ẹ̀yin ẹ ẹ fi sílẹ̀ kó lò bí ọjọ́ mẹ́ta a ti mix papọ̀ a ti mix papọ̀ dáadáa tó bá ti wá di ọjọ́ kẹta ẹ jẹ́ kómi náà pọ̀ o ní ó bá ti wá di ọjọ́ kẹta ẹ jẹ́ kí ẹnikẹ́ni tí ó bá ní àìsàn ọ́sà yìí tí bá ń ṣe kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kó sì máa mu kọ́ọ̀pù kan lálẹ́ pẹ̀lú ògo tí olódùmarè ọba tó dá ẹnu tó bá jẹ́ pé kó tó dá ẹnu ló ti dá nǹkan tẹnu ọmọ jẹ kó tó dá wa ló ti dá nǹkan tí ó wò wá sàn ẹ o ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ pẹ̀lú ògo tọlọ́run ẹ o a ó rí ìyípadà ọwọ́ àlàáfíà Elédùmarè yóò sì kàn wá bẹ́ẹ̀ ni ó rí yóò bá yín lára